وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى أريد تنصري هنا اليوم التاسع والعشرون في شهر جمادى الآخرة إننا نيجوتا ما في نيجوتا كوكا دي لغمة nínú oṣù jùmáàdà àfẹ́ọ̀ eléyìí tó túmọ̀ sí pé à ń ṣe ìpalẹ̀mọ́ láti pàdé oṣù táǹpé ní oṣù Rajab oṣù Rajab ọ̀kan ló jẹ́ nínú àwọn al-ashhurul nínú àwọn oṣù àbọ̀wọ̀ tí olúwa júwe fún wánú alukur'ani pé inna iddata shuhuri inda Allahi isna ashara shahra olúwa ní ó ń ka oṣù lọ́dọ̀ òun ọlọ́wọ́ ọba méjì lánàá ni fi kitabillah nínú tíra tó wọn lọ ṣúrùm oṣù ọ̀wọ̀ ni wọ́n èèwọ̀ ni wọ́n pẹ̀lú páwo pé àwọn tó jẹ́ èèwọ̀ ìjẹ́ èèwọ̀ wọn máa ń kàn pánú àwọn oṣù mẹ́rẹ̀ náà èèwọ̀ ni wọ́n pẹ̀lú pé kò sí tí ò bá àdé mùsùlùmí ò gbọ́dọ̀ dájú ogun pọ̀ ságbà náà àfi tán bá dájú ogun pọ̀ wá kà gbọ́dọ̀ àwọn oṣù náà ilé náà làwọn dáńpé ní aṣùhùrù ṣùrù ó náà ní àwọn oṣù àbọ̀ ẹ̀rí àwọn oṣù àbọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tàlá àfàtún sars mẹ́ta nínú wọn tó tẹ̀léra wọn ó náà ní zulqa'da wa zulhijja wa shahru ó náà ẹ̀rí fi ife fún wa ike oṣù rọ́jà bùtà alábẹ́ mú yìí tó kí é ṣe kí ọ̀la ọmọ ẹjọ́ ọjọ́ kìíní tàbí kí la kóṣe yóò tó di ọjọ́ kìíní oṣù táwa wí yìí ọlọ́wọ́ bá wa subhanahu lẹ́yìn kó ṣe ní oṣù àbọ̀wọ̀ lẹ́yìn kó ṣe ní irun tó ara wọn wọ́n wá fi àwọn nǹkan míì bọ́ lọ́lọ́kan òjọ kan oríṣiríṣi nǹkan làwọn èèyàn ti máa ṣe nígbà tí oṣù yìí bá ti dé bẹ́ẹ̀ sì ní bóṣù yìí bá dé lóòótọ́ injúwe ìpalẹ̀mọ́ tó rọ̀mọ̀ bọ́ọ̀lù súnmọ́ ìjúmọ́ sáàmbára wa tó lè ní ní gẹ́gẹ́ mi àti yíó máa mà á ti ń fi yíó fún wa ń ròdùnú ibi ajá sí bí oṣù Ramadan ó kù odidi oṣù méjì gbáko tí ó fi wọlé lọ bá a bá ti lo rọ́jà bùdá alábẹ́ mú bóyá mú lọ́la bá mú lọ́tù lágbà wọn bá rọ́sùn lẹ́ni láti mú bá bá ilé lo rọ́jà bùdá onála mọ́ lo ṣàbán à àwọn lo Ramadan a máa ń sọ Ramadan dé yìí aráyé àwọn ẹlòmíì láti gbà tí rọ́jàbù ti dé náà làwẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n gba rọ́jàbù tí ó bá ti bẹ̀rẹ̀ wọ́n ti gbà fá tí ó fi dé òpin wọ́n gba ṣàbáàn níjọ́ tó bá ti bẹ̀rẹ̀ wọ́n ti fà gbà fá wọ́n gbà dé òpin wọ́n tún wá fẹ́ rọmọdọ́nù láti ìbẹ̀rẹ̀ wọ́n gbà fá wọ́n gbà dé òpin wọ́n tún wá mú sí tu Shawwal náà jama ìkọjá àlà ni wọn ìyá akọmọlógó ló wá fi dì anábì ló ní aṣọ ara wa kò ní àṣejì nínú ọ̀rọ̀ ẹ̀ fa ìnáma halaka man kana qablakum bilgulu wùdí dì anábì láwọn tó kíwájú yín wọ́n sàgbákò wọ́n parun nígbà wọ́n ń ṣe àṣejì nínú ọ̀rọ̀ ẹ̀ ìta ti ń pè láṣe jù ọpọlọpọ́ láàbí mọ́ ń jọ díẹ̀ ìta bá wọnú ọ̀rọ̀ náà tàbá àṣebìnrin ká mọ́ gbarú àwẹ̀ yí àṣebìnrin jọmáà

tí ó dédé àwọn èèyàn tí wá àwọn mọ̀ tún gbé nǹkan ní ìwọlé bí lọ́jà bùtí ń dé yìí àwọn arúgbó wa wọ́n wà mọ́ síra wọn ẹkú ìpalẹ̀ máàwẹ̀ arúgbó la ilaha àwọn oníwájú ó máa ẹlẹ́yìn ẹlẹ́yìn náà máa oníwájú ìjá ni wọ́n kí ra wọn fún palẹ̀mọ́ rẹ̀ wọ́n láwọn bẹ́ gbàwẹ̀ arúgbó ìkámà tí wá yóò bá wọ̀ ọlọ́mọ̀sánú wọn bá ìsìláàmù wá dé ìmọ̀ tó yẹ kóró ọlọ́mọ̀dákùnmọ̀ bá fi فمن أين وجدناه وأين الدليل عليه أين الدليل من الكتاب وأين الدليل من السنة وأين الدليل من الإجماع وأين الدليل من القياس وأين الدليل وأين الدليل وأين الدليل إمو لا تلاق ولا إمو لا تلاق إمو لا تلاق àwọn amófin ọlọ́wọ́ ọba wá ń dojú ẹ̀ à ń

tọ́rọ bá jẹ́ ọ̀rọ̀ jọ ṣe ayé máa ṣe kìyàtù mẹ́ ohun wádà ìgbò láti wọ́n lápọ̀ọ́lẹ̀ tí wá àwọn tàbí àgbẹ́gbà Muhammad olóbarú ẹ̀ àwọn àwọn ni wọ́n pè wá lọ́bẹ̀ àbábẹ́bá ilé ti kú ilẹ̀ yóò bá fẹ́ dé lú ìjẹba fún kọjá bò mí ẹ̀kàn bẹ̀rẹ̀ ìjẹ́ kan mẹ́fẹ́ ń arúgbó jama ńlẹ́ yorùbá la ti gbé lẹ́ àgbélẹ̀rọ ni níbo wọ́n ti rí àgbélẹ̀rọ ni àgbélẹ̀rọ yìí káwá lọ́tẹ̀ wá gbélẹ̀rọ lásán kò bá mọ̀ sí dáa ó di di òfin ọlọ́run lásán láti dojú ẹ̀ kodò ó di di òfin ọlọ́run ọba lásán òun láti yí padà

kó máa jẹ́ mọ̀nà fáwọn èèyàn wà báyìí náà sí nínú lòdá wàlùkùrùkọ́ kó sì lè máa jẹ́ àlàyé ìmọ̀nà àti tí ó tó péyà láàrin irọ́ àti òtítọ́ kó máa jẹ́ bẹ́ẹ̀ fáwọn èèyàn pàdú alùkùránì ń júwe bí oṣù rọmọdọ́nù ti wárí alùkùránì wá ní bá ti wá júwe rọmọdọ́nù yìí fàmẹ́ńṣẹ̀ ìdá mi kùn ṣahar fàlìyẹ̀sùn man man man fàmẹ́ńṣẹ̀ ìdá mi kùn ṣahar ẹnikẹ́ni tí ó yìí bá bá láyé nínú yín tí oṣù rọmọdọ́ọ̀nù sojú ẹ̀ wàníyẹ sóòm olúwálò ní kó gbàwẹ̀ rọmọdọ́ọ̀nù ẹni tí oṣù rọmọdọ́ọ̀nù bá fi bá láyé ní kó náà ẹnikẹ́ni tó bá bá láyé ẹjọ́ ìsangun díẹ̀ ìdarúgbó díẹ̀ sí gẹ̀gẹ́gẹ̀gẹ́ olúwaríjúwọ náà tí rọ́bọ̀ gọ́ọ̀nù bá fọ́ ọláyé bá jẹ́ sún ó bá àwẹ̀ tó jọ́nà èèyàn lórí gbogbo ẹ̀dá rèwò nígbà lọ́wọ́ bó wà gbé tí ó wà sọ̀rọ̀ ń pa àwọn arúgbó láti ní àwẹ̀ arúgbó tà ń gbé ilẹ̀ yìí ẹ̀jẹ̀ tó náà yìí kú náà wú fídíà tó ń ta'amu miskin la ilaha illallah ìdákun ẹjá lọ rí bẹ́ẹ̀ ọlọ́run bá wà lẹ̀ yóò bá olúwa ní wàhálà lẹ́rí iná yóò ti kú náà ọlọ́run ní jẹ́ ráwọn ẹni sáà bá lè gbààwẹ̀ nínú yí tí rọmọdọ́rùn bá dé látara pé wọ́n dàgbà wọ́n ti ṣògbó àlàáfíà ò sí lára mọ́ tán fi lè gbààwẹ̀ olúwa nírú wọn bẹ́ẹ̀ bídíà tó ń olúwa ní tó jọ́ràn àyàn lórí tí wọn ní kẹsàn nígbà wọn ti darúgbò nígbà wọn sí lè gbàwẹ̀ nígbà láti òtítọ́ ara wọn mọ́ arúgbò ọkùnrin arúgbó obìnrin ọlọ́dí yìí tí ó fi gbàwẹ̀ bídíà ní kó lọ àjẹ́kọ́ máa ti ẹ̀lá bẹ́ẹ̀ pé kìí ṣe láwẹ̀ arúgbó àtàwẹ̀ arúgbó ní ká máa bọ́ aláìní kìí ṣe tátún ní lárúgbó máa gbààwẹ̀ nínú oṣù rọ́jà àrùtọ́bọ̀tìbọ̀ sí àwẹ̀ kọ́ ní yíò mọ́ èyí tá a fi rọ́pò àwẹ̀ tarúgbó látara kó ti dàgbà ọlọ́ni fídíò àti máa lọ rí bó tó wa wá wo arúgbó tó fẹ́ bọ́ aláìní ó lè máa bọ́ aláìní rẹ̀ ibi tó agbàwẹ̀ tèmi tán aláìní oúnjẹ rẹ̀ ó lè ṣe lóúnjẹ tútù táà tíìtì a sì ráwọn tẹ́ nígbà láàyè ń bẹ ni òun náà ti gbàwẹ̀ ọjọ́ àkọ́kọ́ àtúgbàwẹ̀ níjọ́ ẹlẹ́ẹ̀kejì ó tún gbé oúnjẹ ó tún wá láìní ó tún gbé fún báwa ti ń ka ààrẹ tí wá ipò di méjì ààrẹ arúgbó náà ó di mélòó jàmá ó di méjì ó tún níjọ́ ẹlẹ́ẹ̀kẹta báwa ti gbà rẹ̀ báwa ń musàn táà ń sínú lárúgbó náà ń ṣètò oúnjẹ tí yóò tún gbé fún aláìní àwọn ẹtí ẹ̀ lè máa pé ọba ti ṣe ẹ̀jẹ̀ máa ń bú tó bá ti dàgbà tí ò lè gbà àwòrán yìí àmọ́tálágbà rẹ̀ ò tí ì di lọ́wọ́ fún mẹ́gbàwẹ̀ àwẹ̀ oṣù dáadẹ́ mú yìí kọ́ láwẹ̀ rẹ̀ o àwẹ̀ tí ẹ̀ náà tó jọ́rọ̀ èèyàn lé lórí náà nìyí tó jọ́rọ̀ èèyàn lé ní àti iná lórí o náà ní wọ́n fi àgbákò bá wa àìwámọ̀yá àwọn arúgbó tó lè gbàwẹ̀ níbi àwọn fásiwá tí fásiwá ń se kí ilẹ̀ Yorùbá níbi àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ tí ò sí inú tírà ń dánwò níbi ìmá láyà tó fi ọlọ́wọ́ ọba tàà ń láyà kayà àwọn arúgbó mi àti wá Ramadan ó bá dé arúgbó ìmọ̀ ìjọ̀dán a bá ní kí ló dé yóò láwọn ti gbà wẹ́ àwọn parí ẹ̀yìn lẹ́ ń kó wọ́n tẹ́ lọ́wọ́ ìwà arúgbó tí wọ́n náà bá ti ń gbọ́ mọ́jẹ̀rú ẹ̀wù lọ́mọ̀jẹ́ látàmọ́ ẹni arúgbó tó bá sì lágbára àti gbà kèé ṣe àwẹ̀ oṣù tá a fẹ́ mú eléyìí lóṣù àwẹ̀ rẹ̀ o oṣù tó jójú àwẹ̀ rẹ̀ gbogbogbò oná làwẹ̀ tiẹ̀ náà ìjọ agbára arúgbó bá ti wá lè gbàwẹ̀ mọ́ wà alàlàbí iná yóò tí ikú náà fìdíyà tó ń lọ ààrùn sí olúwalẹ́ni bá ti dàgbà tí ò lè gbàwẹ̀ mọ́ fìdíyà ní ọmọ jẹmọ́ ọlọ́pọ̀ta fún adé àgbọ́lé ọ̀rọ̀ rẹ̀ èyí àgbákò ìwájú bá wà nílẹ̀ Yorùbá aláwẹ̀ tẹ́tù láwẹ̀ arúgbó àwọn bàbá wa níbi wọ́n ti gbé nǹkan ní ilé wa lórílẹ̀ wọ́n wà mọ́ sọ pé ah ẹ̀yìn ìyá ẹ̀yìn ìyá ẹ̀yin ọmọ ọ̀wọ̀n yìí ẹ̀yin náà wá ń bá wa gbàwé arúgbó ah náà ẹ̀ẹ́dàgbà ẹ̀ẹ́dògbó tàwa lọ́nà àdìjà lẹ́dùá Muhammad dáhà kọ́lẹ̀ rẹ̀ ẹ sì gbé ìjẹ̀ tó ní káwọn arúgbó ní kẹ́mọ̀ ìgbà èyí ó tún wá burú ní kí láti ra àtẹ ìlọ́lọ́ a mọ̀ ẹ́ láwọn arúgbó mi lárúgbó tó ṣe tí kò lè ìgbà rẹ̀ mọ́ àmọ́ àwọn fàtùwá kí fàtùwá tó ti gbọ́ ní káwọn gbọ́dọ̀ gbà wẹ́nu oṣù rọ́jàbù mú bá mọ̀ bá látara bẹ́ẹ̀ oríṣiríṣi àìsàn lè tó wá mọ́ báwọn ẹni ẹlẹ́nu ló kọ káwọn ń gbà wẹ̀ fẹ́lò lójú ọ̀rọ̀ yẹn láwọn olóyìn olúwa ò lábọ̀ yìí lọ́wọ́ ọlọ́run mo hàn ilé mà gbogbo orú àwọn àfáà kan bá ti bá dúró rẹ̀ wọ́n rojọ́ rẹ̀ wájú ọlọ́run lásìkò ànábùwà Muhammad sallallahu alaihi wa sallam ẹrú ọlọ́run bá kan ọ̀rọ̀ délẹ̀ kó dára jẹnaba òtútù wa mú jọ́nà bí ọgbẹ́ sì báyìí ọ̀rọ̀ bá ìlú láti wájú ní à òsínwájú dé ọ̀dà mi ó náà ni.

والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم القيامة وبعد jọba mùsùlùmí òdodo tá a ti pe àwọn arúgbó wa láti kò tún wá sí àwẹ̀ nínú ẹ̀ dánlábọ̀ wá lọ́rùn àbí pè wá sí àbídán jẹ wá ń pa ká tó wá sọ pá láwọn arúgbó náà rà á ó fi eléyìí tó wọlé yìí níbi agbègbè aláwẹ̀dé sí èyí tá a lò kọjá sí èyí tá a ń lò lọ́wọ́ lópin ìgbà tó

àwẹ̀ tó ìyẹn bá rá kọ́lẹ̀ fún lèyàn mọ́ lójú kòkòrò lé lórí àmáwà kọ́lẹ̀ tó táwọn èèyàn mọ́ta ọgbọ̀ àwà ah, kọ́lá nẹ́bí wa mọ́ọ́mọ́ torí bàbá dénú àlìjọ́ náà nu odò àbàtà nẹ́bí láti mú mi àwọn aláwọn kọ́ọ̀pù kan bẹ́ẹ̀ owó Rajab Rajab Rajab Rajab ìgbẹ́tọ̀ gbogbo ẹni tí ò bá wá náà gbàwé bó bá dàlìkì á mọ́ kò nílé rí kọ́ọ̀pù tí ó fi mímú torí pé kó gbà wẹ́ rádà rádà kẹ́gbùn bàwà kẹ́lìgbón bàwà irọ́ àdíjì ò lálàáfíà rẹ̀ àwọn ẹ̀rọ jàbù wọn àlábọ̀ wá lọ́rùn kátówálé yóò wà mọ́ gbá gbogbo ẹ̀ lásìkò àfá àwọn àgbà as-sahabiyyul jalil Umar ibn al-Khattab radiyallahu ta'ala ọ̀rọ̀ Umar tó bá di lásìkò rọ́jà bùbá dé báyìí àwọn èèyàn kan wá ń bẹ wọ́n máa ń láwọn ẹgbẹ́ gbàwẹ̀ rọ́jà bùrú níbi ariwo tí Umar wá máa ń pa ní pé ẹ máa bá wá gbogbo wọn wọ́n wá sàwọn torí wà mú ọrẹ́ dání ó yẹ máa dáná lẹ̀ ni àbí ẹ tètè sínú báyìí àbí máa já yín ilé ní ìbálò tí ó bá rùn mọ́mbà wà ní mọ́tàrọ̀ jìbúùn àwọn tí wọ́n so oṣù rọ́jàbù ní dáwọn gbọ́dọ̀ mọ́ fíta ọ̀ jàmá mùsùlùmí kò lápọ̀ọ́lẹ̀ bẹ́ẹ̀ káfíwá gbàgbọ́ yọ̀rọ̀ náà káfíwá kì í délé fúnra wa dáadáa ìjẹ́ a bá ní àwẹ̀ rọ́jàbù eléyìí olóòtún lápọ̀ọ́lẹ̀ gbogbo ẹni bá tún sọ pé èèwọ̀ ní kí yóò gbàwẹ̀ ní rọ́jà bù ápùlẹ̀ ìjẹ náà aina dalilu min al-kitab wa aina dalilu min as-sunnah wa aina dalilu ẹgbá tí lè wọ̀ ní ká máa gbàwẹ̀ ní àáyà lò Kùránì wo ló sọ pé ìwọ̀ ní ká gbàwẹ̀ nínú oṣù aládìsà nábìwò ló sọ pé ìwọ̀ ní gbágbàwẹ̀ ní oṣù rọ́jà ìtumọ̀ ọ̀rọ̀ táà ń sọ ni pé wọ́n pa láṣẹ fún wa ní ká máa gbàwẹ̀ nù ẹ̀ wọ́n sì ṣe léèwọ̀ fún wa ní ká máa gbàwẹ̀ nù ẹ̀ ajá sí pé oṣù rọ́jà bùtá fẹ́ mú yìí kò yàtọ̀ tó ṣù eléyìí tí ìtẹ̀ ìtàn lọ yìí náà pé gẹ́gẹ́mì àti yóò gbé àwẹ̀ kẹtáyà nínú oṣù eléyìí tá a lọ yọ yìí a ní jẹ́ kẹtáyà náà nínú ìta fẹ́ mú tẹwàmà táwọn ẹni tí wọ́n bá ti láwọn àwẹ̀ tán mọ́ ń gbà tẹ́lẹ̀ tẹ̀gbọ́n tí bá mọ́ ń gbàwẹ̀ ọjọ́ monday ẹni tí mọ́ ń gbàwẹ̀ ọjọ́ thursday ẹni tí mọ́ ń gbàwẹ̀ bụ ilé àwọn ọjọ́ funfun nínú oṣù tàrínú àwọn àfá 14 15 annabuwa muhammad àwọn kan ní 12 13 14 àwọn kan ní 13 14 15 alákùnlẹ̀ aṣáàrẹ̀ rí pé àwọn ọjọ́ mẹ́ta nínú gíní nínú oṣù abálẹ́ni tí tí mọ́ ń gbarú àwọn àwẹ̀ báyìí tẹ́lẹ̀ kò sí tó sọ pé ìwọ̀ ní kágbà o nítorí pé rọ́jà bù sí ẹni bá mọ́ ń gbarú ẹ̀ púpọ̀ sínú rẹ̀ àmọ́kèèṣe tó ń wò ń gbàwẹ̀ nítorí pé rọ́jà bù dé mò ń gbàwẹ̀ Monday Monday táà náà bí mọ́ ń ṣe kínú tí mọ́ ń gbà wọ́n ń gbàwẹ̀ àlàmísì àlàmísì tánẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ti mọ́ ń gbà tó gbẹni tí ń bá mọ́ ń bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kó kọ́ntínú ní oṣù kódà nẹ́gbà Muhammad

bóyá mẹ́ta náà lè gbánú ẹ̀ mẹ́rin náà lè gbánú ẹ̀ ẹjọ́ kan náà lè gbánú ẹ̀ láàrin ọgbẹ́ ìta àgbà yìí pẹ̀lú ògbó lọ́dọ̀ Ọlọ́run àwọn ọjọ́ tó kù rẹ̀ àmọ́ wá ṣe kí mú àmọ́ gbalada rẹ̀ àmọ́ ma súnà súnà nẹ́gbà gbogbo ọjọ́ tó kù

fìtínà tẹ́ ẹ̀ máa ń fún àwọn arúgbó tí rọ́jà àbúgbá ti gbé ó tó kí ni jàmá ó tó gẹ́ ẹjá jáwọ́ lápọ̀ tí ó yọ ẹ mẹ́jẹ aṣọ ìsìláàmù ẹ mẹ́jẹ ó dé pé ìsìláàmù ó délẹ̀ Yorùbá á tún wá mọ́ dìzáìnì tí wá lọ́tọ̀ gbogbo nǹkan tí wá nínú wà sí àwọn ọjọ́ ní ìdí ìgbẹ́ ẹ̀ẹ́tì ẹ̀rí dílà tó sọ àmókè ọ̀ẹ́dẹ́gbà lóòtọ́ ọlá bímọ̀ ti mọ̀ ní làwájẹ́ mọ́ ń tàdúrà fáwọn bàbá tí wọ́n ti lọ́nà bàbá tọ́jà àfáàlẹ̀ Yorùbá àwọn ìkẹ́kẹ́ ń bẹ dáa ń rí pé ìmọ̀ náà fi wá àmọ́mọ̀ ni òkàn tó jọ́nà ní àmọ́mọ̀ ọba fàgbáríkà tí wọ́n pẹ̀lú pé ẹ̀mí wọ́n jẹ́ mi afẹ́ ṣe tọ́lọ́run àwa ń rí bí erí mà tó wọnú dáadáa pé bí kìíní ìdírí gẹ́lẹ̀ rèé àwa làwọ́ wa takú pé àwọn oníkó mẹ́ àfi báwọn bàbá kan ti ṣe ẹ̀dàkùn ẹ̀dà jáwọ́ mẹ́ torí bá tí ó yà rẹ̀ tí ó yà rí pé tó ẹnjú èmi ti dáyé mo ti gbọ́ fà mọ́ gbàwẹ̀ arúgbó tọ́ ẹni kó wá lè dé kó ní mọ́ gbàwẹ̀ arúgbó mọ́ àwọn ìgbónúwọ́ sì júwẹ́ ẹni dáadẹ̀ lé múwa olùwàdìlàpọ̀dì kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju Allaha wal yawmal akhira wa dhakara Allaha kathira olùwàdìjì ń dẹ̀fún lára nẹ́bí uswa àwòkọ́ṣe hasana tó dá ara nẹ́bí ló wà fún ọlọ́wà ní ẹni táwòkọ́ṣe ń bẹ àwọn tí ó máa jáwò kọ́ jẹ́ mú ìmọ̀kára yọrọ̀ jù wọ́n yóò mọ̀ àṣírà ẹnikẹ́ni tí bá ń ro kan kún ó pàdé ọlọ́run tí ilẹ̀ ń ro kan kìyàmọ̀ tí ro kan jọ ń gbé ìjà kìyàmọ̀ ó ń la nẹ́bì máa ń jáwò kọ́ jẹ́ mú tí wọ́n ò bá ti wá máa fún ogun ẹ̀yíkẹ́ lárúgbó lé tẹ̀mọ́ wọn lè mọ̀ tó sùn ti bá ti dé má polongo oṣù àwẹ́ arúgbó mọ́ o

bí bá ń lọ rẹ̀ dá nínú àwọn oṣù àbọ̀wọ̀ ọ̀rọ̀ ní bọ́bọ̀ wọ́n bó ti bí bẹ́ẹ̀kọ́ ni yóò ti bí láwọn oṣù ya ṣọ́ra rẹ̀ o níbi ọjà rẹ̀ ṣọ́ra rẹ̀ níbi owó rọ sọ́ra rẹ̀ nínú ilé rẹ̀ rẹ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ rẹ̀ má jẹ́ kí láì fi ó tọwọ́ rẹ bọ́ sọ́dọ̀ ẹni jẹ́ká nínú àwọn oṣù yìí èèwọ̀ ni ní gbogbo oṣù àmọ́ ìdí èèwọ̀ àbòsí ó tún wá kàn ń pa nínú àwọn oṣù dáńtò lójú àwọn ìwọ àbòsí láti wá àti fún ọjọ́ náà ní gbọ́ bó bá tún wá di inú oṣù táwì tààlà fẹ́ mú ì ìjẹ́ èèwọ̀ sí mímu ó tún wá mọ́ ń di tọ́lọ̀wọ̀ ọba tún mọ́ ń kàn pa ìwọ onísìnà láàrin ọjọ́ wọn bí àlè yíyàn tọ́lọ́ ní gbọ́ ìwọ tó ń ṣe boyfriend tó ń ṣe girlfriend tẹ́lẹ̀ ń dé ti ara yí ta níyàn gbọ́dọ̀ lọ rèé so ìjìkẹ́ tó máa bára yí ṣe ìkẹ́kẹ́ tó ọlọ́gbọ́ sọ́ra rẹ̀ wò èèwọ̀ ní tó ń ṣe ní gbogbo àkókò ìjẹ́ ìwọ̀ rẹ̀ nínú oṣù tàbẹ́gbù yìí ó tún wá kàn pa ó kàn pa ti dé di pé bọ́lọ́wọ́ bá ti ṣe ká jagun nínú ìsìláàmù lóbedó ọlọ́run ní bó bá ti àwọn oṣù àbọ̀wọ̀ kí mùsùlùmí ó tòkó ìjí ó bá yà mú yín jagun ni pé wọ́n ti dájú ogun kọ yí ẹ̀yin náà wá fẹ́ dìfẹ́ndì ara yín láláìkì bá ṣe fẹ́ dìfẹ́ndì ara yín ẹgbọ́dọ̀ jọ́rú ẹ̀wù èyí ọmọ ìyá mi nínú Islam àwọn tá a gbọ́dọ̀ mọ̀ ní kóòtù tó wọlé yìí rèé bẹ́ẹ̀ náà ni ká tún wá mọ̀ látara kóòtù yìí wọlé nígbà tí oṣù rọmọdọ́rùn náà ti ń kalẹ̀ àwọn tí olóore àwọn tí ẹládá káwá máa ṣe kalẹ̀ kó lè bá ọ̀rọ̀ wá lọ́rùn dáadáa tí mọ̀mọ̀ wá wọlé ìwọ́jú obìnrin àwẹ̀ méje àwẹ̀ mẹ́wàá ó jẹ láti rọmọdọ́ọ̀nù tó lọ ìwọ àwọn oṣù báyìí tètè ń sọ fún ọpẹ́ rọmọdọ́ọ̀nù súnmọ́ tètè wá tán gbèsè ọrùn èyí tí rọmọdọ́ọ̀nù ó wà

àmọ́ àwọn nǹkan tí ò lákọọ́lẹ̀ àwọn nǹkan tí ò ní méjì àwọn nǹkan tá ní bánú Al-Qur'an àwọn nǹkan tá à ní bánú súnà kọ wá takú ti pé báwọn bàbá wá tí mọ́ ń ṣe àbòsí náà ṣe fẹ́ yàrá rẹ̀ àwọn bàbá tó ọbẹ́ máa pariwo nì bó ti yé wọn náà ti ṣe o kódà àwọn tí ní kan ń bẹ táàrí bàbá ní mọ́ ń ṣe táwà dé táwà rí bí ah, àwọn bàbá yìí sì gbìyànjú o àmọ́dá pé ní ojú wọn mọ̀ ní gbogbo mọ́ṣáláṣí jímọ̀ wọ́n gbà pé kẹ́ tó lè mọ́ kí jímọ̀ àti kẹ́ ní ọ̀pá bí ìgbà táwọn ọba náà mọ́ ṣe kínú sáma ń wọ́pá tẹ́ pé ọba ò ní jẹ́ lọ bìkan àti kó gbé ọ̀pá dání ọ̀pá àjẹ́ tọ́ àdúrájú ọba náà pé a tí yóò bá wá jẹ jídì yà yìí èmi àti mọ́ jáde ní èyí ìgbọ́pa ìmọ̀mù káàkiri ẹgbàtà padà wó arígbàwọn àkọọ́lẹ̀ kan bẹ táwọn bàbá nìrí àmọ́ ọ̀tọ̀ ni bó ti wá ọ̀tọ̀ ni bó ti wá ti kínú ọ̀tọ̀ ni bó ti gbọ́ inú ìdí rẹ̀ bàbá wá rí rẹ̀ dáàmọ́ ń ṣe rẹ̀ àwà kírú àwọn bàbá bẹ̀ àwà ṣàdúrà fún wọn wọ́n gbìyànjú àmọ́ ó yẹ ká mọ rí wọn pé bí wàhálà wọn ti mọ̀ ni ẹ wo kí ní kẹta àwọn bàbá wa mọ́ ń ṣe

àwọn náà dẹ́pẹ̀ rírí lima gbogbo wọ́n dẹ́pẹ̀ boy wọ́n dẹ́pẹ̀ boyin wọ́n dẹ́pẹ̀ boyiri àmọ́ àwọn tí wọ́n ń pè sí wọn lẹ́nu àwọn yìí kí ó dá lẹ́nu wọn bá ti ń pè boyin tàwà bá lẹ́nu àwọn bàbá wo gbọ́rú èdè bẹ́ẹ̀ rí àmọ́ wọ́n ń pè dáwọn bàbá yìí lẹ́nu ìgbìyànjú wọn ni gẹ́gẹ́ tẹ àìn níbi wọ́n fẹ́ tẹ àìnù náà rí pé ló ti di àìn kò sí jíjẹ́ àìn lọ́dọ̀ lárúwáwá tọ́ tí tí ó bá ti wá dé tó ti wá di tó ti ń pè dáadáa sí kẹ́ pè dáadáa àwọn yìí làwọ́ rí lágbègbè ah, àwọn bàbá wọn ò rí lọ́túnjọ́ náà ló fi di àìn wọn lọ́wọ́ wọ́n fẹ́ pẹ́ bọ́ọ̀lù

alùbáríga aliamudu níláì rọ̀bílì alamina ara àmọ́ ni àpàláì yìí tó ọ̀gbìmọ̀ gba aládà lùkùrá ní ìjùmọ̀ tẹ́bílẹ̀ wọn àwọn bàbá àtàná yìí dá lùkùrá ní òbí tẹ́bílẹ̀ wọn alùkùrá ní òbí tùmọ̀ sí kẹ́ wọ́n jọ gbé ìdàlù kìláàmù kí ló bá ìbẹ̀rù ọlọ́ọ̀ làwọn fi ká wọ́n tẹ́ mọ́ bá nẹ́bí ti ké àmọ́lọ́wọ́ bá ní òkun wọn ìwọ́ ti wá mọ́ bá nẹ́bí ti ké ìwọ́ wá lọ́ọ̀ ní ké bá nẹ́bí ti wá ké ọwá ní ah, àwọn tí ó gbà ló dédé dédé òun náà ni òjò sáàbù báríkà mọ̀ ìgbà múdé kọ́ ní ìdán pè dáadáa ìgbà ìdán pè dáadáa ní bá nẹ́bì ti ké gangan nù àwọn bàbá wọ́n jẹ́ gbìyànjú rẹ̀ àmọ́ gbìyànjú ní mọ níbi ó mọ ló jẹ́ kán pé ìdí wọ́n pè ìwọ tí wọ́n ti wá mọ bá nẹ́bì ti pé ta nẹ́bì lọ́ mọ pè kéèké tàwọn bàbá tó fẹ́ pé bá nẹ́bì ti pé àmọ́ lọ́wọ́ ọbọ̀ òfin wọ́n ti jọmọ́ mùsùlùmí kọ́lọ̀ mọ́sà fún alẹ́ àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àwọn arúgbó a lè ti bá nílẹ̀ lóòótọ́ a lè ti gbọ́ lóòótọ́ pé wọ́n a máa ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá àbí wọ́n a máa gbà bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ẹ̀wọ́n máa fi ara wọn lé mọ̀ àmọ́ gbogbo ìrọ̀ tọ́lọ̀ bá ní ọmọ gbọ́ wa àwọn arúgbó wa ẹ̀dàkùnrin mẹ́jọ àjà wọn láàmú àkókò àwẹ̀ ẹ̀wọ̀n ò tí tó tí rọmọdọ́ọ̀nù bá dín arúgbó tó bá sì lè gbààwẹ̀ tó sì lè febi panú tó sì lè kò ń gbẹgbẹnú àwẹ̀ rọ̀mọ̀dọ́ọ̀nù tó jọ́ràn èèyàn ti wa ó náà ní ọ̀ràn èèyàn wọn náà bí ọ̀dọ́ bá ti lágbára rẹ̀ bárúgbó náà bá lágbára rẹ̀ ó bá àmọ́ ò rọ̀mọ̀dọ́ọ̀nù wá dí arúgbó ti wá olúwaníwà alàlàdínà yóò tí ìkúnnáwú ìjìyà tó ń tọ̀ àrùn sí ọlọ́láwọ̀ ẹni tó bá dàgbà náà lè gbàwẹ̀ mọ́ tágbára wọn ká ọlọ́ni ìbílọ̀ yọ̀ǹda àwọn fún wọn a máa yọ̀ǹda rẹ̀ tẹ́yẹnyẹ́ àbí aláìní tí wọ́n mọ̀ wọ́n sá àwọn aláìní aláìní yìí ni wọ́n mọ̀ bọ́ tí wọ́n fi mọ́ rọ́pò àwọ̀ ẹ̀sìn wọn jàmá mùsùlùmí àlàyé darí rèé àkọọ́lẹ̀ rèé èyí tó bá ìsìláàmù lọ oná nílé Ramadan ní jú ẹgbẹ́ ń gbọ́ lọ́nà wa yìí ọlọ́run mọ́sá àti rọrùn fún wa kálùgbà ọlọ́run mọ́sá àjẹ́ kí rọmọdọ́nù ló bá wa pẹ̀lú àlàáfíà

àwẹ̀ méjì la jẹ àwẹ̀ mẹ́wàá la jẹ àwẹ̀ ogún la jẹ ká tètè gbìyànjú bò láti máa lọ rèé gbà á ká tètè máa lọ rèé san padà gẹ́gẹ́ bí n ta wá wí àwẹ̀ tá a bá ti ń gbàbọ̀ tẹ́lẹ̀ tó jẹ́ àwẹ̀ Monday tó jẹ́ àwẹ̀ Tuesday àwẹ̀ Thursday àwẹ̀ ọjọ́ mẹ́ta mẹ́ta nínú oṣù àwẹ̀ ọjọ́ mẹ́ta tó jẹ́ funfun nínú oṣù àpè méjì báyìí tó rá nínú àwọn àfáà tí wọ́n ní àwẹ̀ ọjọ́ mẹ́ta sáńjírí títọ́ ní àmọ́ ìgbà ó tún yàtọ̀ sí àwẹ̀ ọjọ́ mẹ́ta tó di ọjọ́ funfun ara tí wọ́n sàlàyé ẹ̀ báyìí tí ó gbà wá sí ẹgbẹ́ àwẹ̀ bá ti ọ̀nà báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká láti gba àwọn àwẹ̀ wa ọlọ́mọdé àgbà ogun sí ti àdísì láàmùlì mùsùlùmí kò lákọọ́lẹ̀ ní ọ̀rọ̀ ọmọ kò lákọọ́lẹ̀ ní ọ̀rọ̀ anẹ́gbà Muhammad èèmọ̀ tọ́lọ̀ wọn bò wá àwọn arúgbó agbákòtà náà yóò gbé bá àwọn arúgbó náà di ó tọwọ́ ti ẹ kó wá bọ́ sọ́dọ̀ wọn وصلي اللهم وسلم على وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك يرحمكم الله Allah